Adosu ah, ọmọ Sikadu. Bọ́ọ̀nà kọ́fọ̀. Ẹbí Jasper. Kọ́fọ̀. Àbá anybody jà, à ń sọ nǹkan I à ń sọ because wọ́n ń ṣe olórí wa. Nǹkan tí àwọn Yorùbá ní láti mọ̀ nìyẹn. Àwọn gangan lẹ́rú wa, àwọn náà wọ́n ṣẹ́kọ́ máa jíṣẹ́ fún wa ni, wọ́n kì í ṣe olórí wa. So yẹn ni gangan ní kókó, kọ́ gbọ́ nǹkan tá à ń sọ kọ́ dẹ̀ ṣe kọ́ ṣe àtúnṣe sí nǹkan tá à sọ ní àbẹ́ anybody jà peaceful protest là ń ṣe so that's what's up. a ti ń sọ̀rọ̀ sókè lọ́wọ́lọ́wọ́ báyìí kọ̀ǹpútà mi lọ́wọ́ nílùú kẹjà lẹ́kọ̀ọ́ ẹ ti rí bó ṣe ń lọ ọwọ́ ọ̀dọ́ wa nìyẹn kò sẹ́ni tó gbà mọ́ báyìí à ń gbà mọ́ pátápátá end SARS end police brutality end bad government òun ló ń ṣẹlẹ̀ ń bì. our right and that our right we will collect it. Bubu have done a bad boy. Bubu is a bad boy. We will take over. Sorosoke Were. Ẹ gbọ́, kí ló ń ṣẹlẹ̀ ń bí báyìí? Kí ló ń ṣẹlẹ̀ ń bí báyìí? Ẹ wo, à ń bínú lọ́wọ́, a fẹ́ sars mọ́, wọ́n ti ń bara zuwa jù, ọlọ́pàá wọn máa fọ alẹ́ tiẹ̀ ní à, wọ́n lè máa Buhari wa, nǹkan tá a fẹ́. Buhari mọ́! Buhari mọ́! Farimot! Farimot! Farimot! iPhone! iPhone! iPhone ò bí kọ́. Ẹ̀gbọ́n ẹni sùúrù ẹni sùúrù ẹni suru, ẹni suru! ẹni sùúrù ẹni suru, ẹni suru! ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù. Let our government restructure this country do a proper way. Corruption is too much in this country. Allen roundabout lélẹ̀ ìtawà yìí ẹni pé àti lọ international airport toll gate a ti sọ̀rọ̀ sókè ń bẹ̀ a computer village a ti sọ̀rọ̀ sókè ń bẹ̀ alárabẹ́ ní ìlàwà báyìí òun náà ti wà ń lockdown báyìí à ń sọ̀rọ̀ sókè ń bẹ̀ ń pé say end to SARS end to police brutality ọlọ́pàá ẹ má fi wá báṣubàṣu mọ́ bad government àfẹ́ǹdì ẹ̀ ẹ fún wa lọ́nà ẹ fún wa nílé ìwé ẹ jẹ́ ká rí ilé ìwòsàn lọ gbogbo nǹkan tó da tó da tó dẹ ṣe fún wa afẹ́kọ̀kọ̀ wa balẹ̀ òun ló ń ṣẹlẹ̀ à ń sọ̀rọ̀ sókè lọ́wọ́ yìí. ọjọ́ ọlọ́ọ̀fẹ́ ọlọ́jọ́ làánújọ́ sọ. alẹ́ làwà ẹ ti gbọ́. gbogbo nǹkan nàìjíríà là ń sọ báyìí kò sọ̀rọ̀ sars nìkan gbogbo oúnjẹ tiwọn kí bàbá sọ̀rọ̀ sókè o kó sọ̀rọ̀ sókè o. mo ń bínú lọ́wọ́ mi ò ṣe wàá yìí òun lẹ ti gbọ́ bó ṣe lọ yẹn wọ̀n náà wò fẹ́ sars àwọn wò fẹ́ swat bad government end to bad government And to bad leaders and to bad people man the youth a ti take over lọ́wọ́ yìí end kini and Buhari and kini and Buhari wọ́n ní end end Buhari end SARS ẹni bá ṣe mu látara fẹ́ lólùfẹ́ olórí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa tóògèètì airport láti bẹ̀rẹ̀ amúwọ computer village bẹ́ẹ̀ yẹn amúwọlẹ́nu avenue bíi tẹ́sẹ̀ bó ṣe ń lọ àtúntò wà ní Lagos federal assembly báyìí ẹni pọ̀ wọ̀ ọ̀dọ́ pọ̀ jábúlọ jaburata lọ́pọ̀ ń bì náà kò sí kan tá à ń sọ o sars end police brutality end to bad government nǹkan táwọn ọ̀dọ́ ń sọ nìyẹn o à ní ìbọn ànádà o ohun wa la ní àdàmọ̀pá wa gangan la ní àsìkò yìí lọ́wọ́ yìí use tó wà níbi over seventy five percent làwọn use òun lẹ́ ń gbọ́n ẹ ẹni bọ́ ṣe ń pariwo afẹ́ wọ kọ́kọ́ wa balẹ̀ afẹ́ sùn ká pojú wa dé kọ́ ọmọ wa kọ́ lè ṣe kọ́ lè dàgbà nínú ìfọkànbalẹ̀ òun lẹ rí àníkà máa mú wá fún yín bó ṣe ń lọ kò sójoro rárá rárá ensars ni a ti ń gbóhùn sókè lọ́wọ́ yìí ohun yẹn rẹ̀ ń lọ ń lọ ń lọ ń lọ sókè báyìí kò sójóró nígbà tí náà ni